أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀fọ́ ọlọ́wọ́n ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀fọ́ àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìkẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọ́ bí nábì ní àtàwọn ará àtàwọn sọ̀hábà rẹ̀ ọlọ́wọ́ bá mọ́sá sànú wa láyà tẹ́lẹ̀ kìyàmà akírawa kú ọdún akú yèdún ọlọ́njẹ́ àti ìpọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú àlàáfíà àti gbogbogbùn àti oríire tó wà nú ọdún náà mọ́tà fi kárẹ̀ nǹkan wa bá a ti mẹ́kọ́ ọjọ́ òní yìí láàrin ọjọ́ kejìlá oṣù zòlùfíjà ó wà láwọn ọjọ́ ọdún tọrọ ọdún léyá ọjọ́ mẹ́rin gbáko la máa fi tọdún léyá báàlì lè tún ní ọjọ́ márùn-ún torí àgbè láti ọjọ́ àràfá ọjọ́ ọdún ti bẹ̀rẹ̀ nìyẹn ọjọ́ léyà gan ọjọ́ ọjọ́ kẹwàá ọjọ́ kọkànlá ìdíjọ́ ọjọ́ pọ́sílẹ̀ sátidé ọjọ́ òní ìdíjọ́ sunday ọjọ́ ọ̀la àtọ́jọ́ jọ monday gbogbo ọpẹ́ ní àyàmì ti sọ́rẹ́ àwọn ọjọ́ ìmọ́lẹ̀ ọjọ́ tó yẹ pé ìmọ́lẹ̀ máa wọ gbìyànjú mùsùlùmí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa ìmọ́lẹ̀ fọwọ́lá ìtàlùkìyàmà àwọn ọdún ní wà nú àwọn ọdún tá máa tẹ àwọn tẹ̀kbír lọ́pọ̀lọpọ̀ Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd kódà àwọn ọmọ ìyá wa tó lọ sí hajj àwọn náà ní ti tẹ́kùn ní ti tẹ́lbíyà mọ̀ ti tẹ́lbíyà wọn sí ti tẹ́lbíyà báyìí torí annabi Muhammad sallallahu alaihi wasallam nígbà tó kò ní àràfà tó lọ sí mùsùlùmí في مزدلفة بقلت لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك كتير نتو بالجمرة كتير سوقو دي أدوك وعني أو دي أدوك أدوك الجمعة ني أدوك ربي يمبه أو دي تكبير الله أكبر تكبير الله أكبر قالوا تشيل يكون تلبية تدبيكي تكبيرات تكبيرات لا مواشي تتتتي di ọjọ́ monday ọjọ́ ọ̀la nìyẹn ó ti yé wa síjà méjì lọ́wọ́ almasi allahu akbar allahu akbar ya ilaha illallah allahu akbar allahu akbar lillahi alhamd a máa ṣe báyẹ̀ asìmáṣẹ́ ní Allahu akbar Allahu akbar Allahu akbar tàlá àkọ́ni á sí Allahu akbar méjì ni tàlá kìí á sí Allahu akbar mẹ́ta la ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar lillahi alhamd gbélé àti bọ́lá tóbi ẹ̀wà ní mùsùlùmí kálíbà máa pé ọlá ń bí fún tìbíir mùsùlùmí dáadáa ní everyday a máa ti tìbíir fọlọ́ọ̀bà gbogbo òun gbogbo ohun tá bá ń kí afáwa abdulrazak ibn abdulbadar almosi ó fi wáyé pé mùsùlùmí dáadáa lójúmọ́ lórí irun rẹ̀ yóò máa rìkíṣì yukabiru máa muslim fi sàláàtì ì mìíràtì tàkùtìsíra yóò máa sọ yukabiru máa muslim fi sàláàtì ì mìíràtì tàkùtìsíra musulmi yóò máa wí orí irun rẹ̀ ní àpọ̀lọpọ̀lọpọ̀ sọ́lọ́tò rọ̀bà ìyà sọ́kọ̀ irun aríraka mẹ́rin ni abanki sí a isnatani wa ishibona takbiratan a ti takbir 22 times 22 times lórí raka mẹ́rin sọ́kọ̀ irun raka mẹ́rin ló ń kí a ti takbir wọ́n náà sílò rẹ̀ ó rí báyìí ni ó di ọlọ́kùnrin حق ركع مديني في عيدة عشرة تكبيرة قوت تكبير لبن قد يوع which means love في كل ركعة ركعة في خمس تكبيرات تكبير ما لو على ذكاء كوكا تكبير ما لو على ذكاء كوكا قد وعلى هذا قالوا ليه المسلم يقدر الله في يوم وليلة في السماوات الخمسة مكتوبة فقط 94 تكبيرة الله أكبر دي مكان أكيد دي مسلمة دا تكبير لعنه يوسني تكبير 94 times كذب تكبير وفقون ينافل لعنه tó ti fi bèèrè rẹ̀ yé ààrẹ ṣùgbọ́n láìka yóò sí alhamdulillah fi sí aláwọ̀ kan náà انت لا فلا تري اتبو ولا نافلة الله اكبر علم قتل وراءه قبل ما ان ينافلة وعلى عادة فنكبر الله في يوم وليلة وليلة في صلوات خمسة مكتوبة فقط 94 واتسعين فكيف اذا كان محافظا على ذلك برواتبي والنوافل قولنا جدوا ما هكي نافله gbogbo kí ma ṣùgbọ́n ọkàn náà kàtàkì síbìr ìpínlẹ̀ mẹ́kànlá nìyẹn gbogbo kí ma ṣùgbọ́n àgán nìyẹn lẹ́yìn náà wọ́n tó kí mo zúrò ọyàn rákà mẹ́rin bí rákà méjì before zúrò rákà méjì lẹ́yìn zúrò mẹ́rin lẹ́yìn zúrò àwọn tìgbìrà ti ṣe lẹ́yìn náà kò tó ọmọ báyìí nìkan lẹ́yìn náà lọ́wọ́ bá iná alábìsíláti bíláì fi yẹ́wò ìwọlé la tẹ̀kúnú ثلاث مئة واثنان واربعين تكبيرة وقد وقت إسواء في تكبير محافظة تدمير مسنونة أدبار صلوات ثلاثة وثلاثين درة سبب تقريب بنتي تحت ثلاث كاس الله أكبر الله أكبر الله ودي ومفيدو ديما مسلمة دا يوم في تدمير 322 times الله أكبر ديوا مسلمة دا كما في وقت مراهم كون سوى نوافل الرواتب lẹ́yìn náà títà wọn fi tẹ̀síbẹ̀rẹ̀ tàbí sí láyọ̀ kúnyọ everyday mùsùlùmí àdáwọn máa fi tẹ̀síbẹ̀rẹ̀ zero and fifty four times ọlọ́ọ̀bà mọ́ta fẹ́ràn fún ọlọ́ọ̀bà wọ́n ṣe yìí àti ọlọ́ọ̀bà ni ẹni mùsùlùmí gbogbo tó bá ṣe pẹ̀lú kí ni pẹ̀lú kú jẹ́ sábẹ̀ gbá alágbára tẹ̀síbẹ̀rẹ̀ yìí ọlọ́ọ̀gbìn lọ́kọ̀ wá láti ẹnu sọ́tùlù hajj báwo ni سورة حاج آية 23 آية 37 الله سبحانه وتعالى سبحانه عليها كذلك لن ينال الله لهمها ولا دماؤها a dúnyẹ bukata بسم الله والله أكبر إيه ذلك سقرأ لكم ولو قالوا وين يفري أو يتنزل مدينة ولو رفوا الله على ما أردت وتكبر الله على ما أداكم كما تكبير فلوبا يريدون سفهم الله أكبر الله أكبر لا إله إلا الله Allahu akbar Allahu akbar walillahi alhamd karfe ni da kaga imamu sai su khutba kuma ni eid kuma tanmani Allahu akbar sai wal qadiya takbir ya kuwa hadu wa takbiru Allah la ma'ada ku bashir mu'sinin gugu ba shi dada ni rodu ku yusuri ya da kiyama Allah ba dawa nan 1,451 years tàbí sí ìjírá kúndò maka sí madina ọdún ìtàrí náà ni bí àwọn oníṣòwò businessmen tí wọ́n máa tìkì stock nípa owó wọn bẹ́ẹ̀ sí ìjọba ìjọba tìkì stock iṣẹ́ ní wọn ní Ramadan inú ọdún yìí ìjírá yín bọ̀ yìí ìbá kọ̀ọ̀rọ̀ wa dáàmà pa ìṣàdùn ìjírá ara ọ̀ àwọn èèyàn wa tó kọ́ ìjírá náà tó ti dùn January náà gbogbo eléyìí ti dáa ni ọdún ta nínú ìṣẹ́lẹ̀ ọdún méjì náà ni ọdún ìjìlá àti ìjìlá àdáhà ah, ìsàgbé kalẹ̀kùn kò sọ́dún mi tí wọ́n ti gbé kalẹ̀kùn wa ní méjì náà lọ ó di wa a ṣe ibi sikir káàmà sí ní sikir shawal káàmà sí ní tenth of the hijra ìgbàlẹ̀ àmà àdúgbò tó àgbẹ̀ ọdún hijra kò sí ní sharia islam o ó di ọmọ náà ti dáadáa ní àsìkò kan tí a ń ṣe muslim council àwọn aláàjì wa Yusuf ọ̀nà ọlọ́pọ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala kó bá tàbí kó wá dọ́gba gbígbà ẹnu sàárè bọ́lá bọ́lá gómìn wà láyé ní 1990 àti 1991 àwọn àlọ́lọ́ mọ́lá bọ́lá gómìn afẹ́ ṣe yíjíra àwọn ní afẹ́ ṣe wọ́n ní ewu ló tún fẹ́ ṣe yìí wọ́n afẹ́ ṣe awareness wọ́n tún fẹ́ gba awareness lábẹ́ afẹ́ ṣe ìgbésà burú ń bẹ̀ أنا بقول يعني أدو عيد الفطر أو عيد الأضحى هذا ما قال عيد المولد يقول آه ما في شيء يقال عيد المولد شيء ما في شيء لا أكبر بيجوا ممكن ده من عيد المولد من الإسلام أبا ونوع بعض يفكروا أمري باب في عيد في عيدين باب العيدين باب عيد بيجي كتاب في عيدين كتاب عيد بيجي عيد الفطر عيد الأضحى أنواع المدينة àwọn tó sọdún ọdún wọn lẹ́yìn sí yìí mùsùlùmí wa tó bá sẹ́nu ààwẹ̀ níbi ìdílé kùsùlẹ̀ ó sọ́nu léyà kọ̀ọ̀kọ́ fún ṣe ibi january ibi december kéèfì àkè ibi ibi ìjìlá gan ní pẹ̀lú gàdí jẹ́bẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ àwọn sọ̀rọ̀ gbáńkà ṣe ibi arctic account ni ó ti ṣe off the stock báwọn níjú ó fún ọmọ títí off the ọdún èmi ni mi ti mú jẹ̀mọ́ àná lọ́kùnrin dáadáa ọlọ́ọ̀kọ́ àmà alhamdulillah hi báwo ni kì í mìtì lójú náà báwo di sí alhamdulilayi wọn àmúra bí mo sì dáadáa wọn gbalẹ fún mi ìdí tó kù rabbana taqabbal minna bí ètò òṣèǹ gan ọlọ́dún ìgbẹ́ náà kọ́kọ́ gbà ní. ọlọ́wọ́ ọlọ́dún dàlú ẹ̀ dáyà ọlọ́wọ́ bá mi ọlọ́wọ́ bọ́lọ́rọ̀ nàbí ilá Ibrahim lọ́wọ́ àti ọmọ rẹ̀ Ismail lọ́wọ́ láti kọ́ Kaaba nígbà wọn ń kọ àti Ibrahim ní bàbá àti Ismail ní ọmọ alayhi mọ̀tò ọ̀tò ọ̀tò سنوي ربنا تقبل منا إنك سميع الدعاء الله بقى وليك أتقل هنكو دكو بالا وواو بالا سفوا الله سيد بالا سفوا يفني قرى كارك سفوا فيتو كمسا قرى سفوا ليه تعسل أي أمان كل سرناني قل إن قل إن صلاتي ونصكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له فلو بالي قل إنني هداني ربي إلى صراط مستقيم فقال إيه؟ الله في لمن تعارى دينا قيما أحبب رسول العافية شو الشيء يمعي دينا القيما ما تقول لنا تعالى يبقى يقول يعمل نفسك بيواك هذا هو نفسك بدي سبحان الله الذي تقول قيما لن قمية إبراهيم أقول لما دعوة لا لا وإبراهيم حنيفة ثم سوى بيو سوى سوى جمعي وما كان من المشركين كنت سنة وفسبه كل ما شاء الله سبه كلام من الإسلام أريد باسك السوق أما مستيكم وشين سنة وشين قولوا وبا سنة ولا لي له كنت أنا كنت من قارة هو يا أبني بقى جوان لو لي ينتبع وإني بقى في سنبنة كيف يا أخي كيف يا أخي وعفا أنت بقى بيقولوا من سنبنة سيئي كون إن الله وإنا إليه راجعون رب العجمة ìgbàlẹ̀ ayé jẹ́ni ìgbàlẹ̀ ayé jẹ́ni ọlọ́ọ̀bá sùhánà tọ́lá kú sọ́nà ọ̀fà wọ́n ti kú bírù lọ́ọ̀lá máa àdáàkù ẹ máa fi ti bírù fọ́lọ́ọ̀bá sí mọ́nà tó ọjọ́ òní yìí nígbà tó jìlá zùlù hijja ẹ máa ti bírù náà ni ọjọ́ ọ̀la níjẹ́jẹ́ ọjọ́ ìjọ ti tàlá zùlù hijja ẹ máa fi bírù sí gbèsè lọ́rẹ̀ bírù máa fi ní gbogbo ògbà ìtìnà Abu Hurairah radiyallahu anhuma àwọn jẹ máa lọ sáàrin ìjà ni ó máa ti ní Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd ẹnìkan tẹ́lẹ̀ lọ́mí tí ilẹ̀ màwùsù tẹ́ ní ilẹ̀ màwùsù pé ṣeré àgbà aláyè bí àwọn ààyè ọjọ́ ọdún àbí ti béèrè tẹ́ máa ti gba hajj ìgbẹ́ni kan máa wí àmà ọkọ̀ kan máa wí tiẹ̀ ní ti bá kiri àmú ni ọlọ́ọ̀bà à ń bẹ̀ nígbà tí a ti kọ̀lọ̀ kùdú láyé akíra akọ ọdún akóyè dùn ọlọ́ọ̀bà sùpánà ọ̀tara títí àgbàlẹ̀ ti fún ọlọ́ọ̀bà. a ò nígbà bí báyìí ti ọtún yìí náà láti má ṣe announcement àwọn tí wọ́n fún wa ní owó aláàkọ́ wọ́n sùn program kan fún wa nísìn àwọn kan wára màálù fáwọn ọmọ òrukàn àti rice ọlọ́ọ̀wà kó wa sàlùmáàbì fún wọn fún àwọn ọmọ àwọn ọmọ ẹ̀yà kọ́ ní 100 lẹ́yìn tó ṣe rẹ̀ fún wa ní ìsìn díẹ̀ tí wọ́n ṣùgbọ́n wọn bẹ́ẹ̀ wọ́n fẹ́rẹ́ ra màálù wọ́n rẹ̀ sọ ní ráìsì fún àwọn ọmọ òrukàn ọlọ́kùn sọ wálẹ̀ sàn lọ́ba lẹ́yìn náà tó ṣe ìrànlọ́wọ́ fún wa láti gbé tọ́jú náà náà ni afáàmù dẹ́sìlẹ̀ Yusuf fún wa ní eight thousand naira fún ti wà yìí ìrànlọ́wọ́ bá kan fún wa ní two thousand naira ṣéwù ṣéwù Muhammad òun fún wa ní hundred naira one thousand naira afwan Hidayat bọ́lá ń lé lawal ọ̀nà fan two thousand naira àwọn tó fún alówó fún BIC nìyẹn fún program wà yìí nìyẹn ìgbóyè Islam ká má gbàgbé àwa tí ọlọ́run ṣe àzìkì fún láti máa ṣe lọ kí sí program má dùn ó di kí program má dùn ọlọ́run sọ alẹ́ sàn rẹ̀ mẹ́rin Abdulrauf Yusuf Abdulrauf ó fún ten thousand naira láti dáwọn tí wọ́n ní ìdìrànlọ́wọ́ nínú ọlọ́run kò sì gbọ́ alẹ́ كما فوق على السنة وكوالاما سبحانك اللهم بيامك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك adúpẹ́lọ́ ọlọ́wọ́ bá adúpẹ́lọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣèrànlọ́wọ́ fún pẹ́lú àgbàkọ̀ wọn yọ́ náà sọ̀wọ́ lẹ́sàn rẹ̀ wọ́n gbà pé báńkì náà sanwó náà sàn Jaiz bank ó kọ àkáǹtì yẹn pé ọmọdé bọ́lá kò fún bábà ìsìlámíyà ẹ̀sán wa ní zero márùn-ún six nine six 221 account name عمر بن الخطاب إسلامية بنك جائز بنك account number 0569821 الله وصلى عليه ساري أحسن لكوانك إخوة نعم أنت اللي اللي بيكتبها فيها وأدعو إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ah, ẹ dákun wọ́n fi ìbéèrè ránṣẹ́ sí wa pé náà ló kàn fún lórí social media ah, àfà tí ó ń sọ wípé gbogbo ẹni tó bá sọ pé kò sí mòlúdì gbogbo ẹni tó bá sọ pé kò sí àṣàlájù gbogbo ẹni tó bá sọ pé kò sí súfí yóò bá ìyá ńlá yà wọn ẹ dákun kí ni irú àfà tí ó sọ pé àti pé kí ni fún ẹgbẹ́ fún

dẹ́bẹ̀ kúkọ̀ lóòótọ́ nù ó di wa àti muhammad sallallahu alayhi wa sallam ní ọlọ́nlá náà tó bá búyẹ̀ ọlọ́nlá náà tó bá búyẹ̀ àwọn sọ̀hábà àrùdùwánù lẹ́yìn àlẹ́yìn àjùmáyìn wọ́n sì mọ̀ pílẹ̀ ayé bàbá tó láti kù bá pílẹ̀ ayé bàbá tó ní wọ̀ pí dọ́là ní mọ̀bí wọ́n sì wọ́n ní mọ̀ pé àlẹ́bí tí ẹ̀ máa búyẹ̀ ni olú ẹrù arábìnrin abẹ́ ìyá rẹ̀ ní níṣẹ́ ìgbà fún létí bá ẹ bá ń fún létí fún òdì ọ̀fẹ́ mọ̀gádó sí ẹ má fún létí kankan pé àríyá ìṣìdá ìmọ̀ yẹ ọdún ìlà ṣẹta ìm àríyá ìṣìdá ní gbogbo dá ìmọ̀ ní gbogbo gbà yọ sọ̀rọ̀ dìgbà ní ọmọ sọ fún gbé gbà ní yunifásitì tí ọmọ fẹ́ síbi final exam ọmọ tó máa fún ìgbọ́ tó gbá bọ̀ first class ló ń gbá bọ̀ àti second class ọ̀pá ni kó làwọn jẹ́ second class ló wà náà ní gbá bọ̀ wa àbíkí wàhálà wọ́n kàfí ẹ̀sì tó bá fi jáde báyìí wọ́n lè sáàbù tó bá sáàbù tán wọ́n fi ríṣẹ́ alhamdulillah àwọn ọmọ ẹgbẹ́ wọ́n pé lẹ́gbẹ̀ẹ́ tí kò ní pé ṣàkókò máa lọ páàsì páàsì kọjọ́ nǹkan ní bẹ́ẹ̀ káàkiri tí wàhálà kan bẹ́ẹ̀ sẹ̀rẹ̀ sùkú ní ògbà wájú onímọ̀ ìgbà tó yọ ní orí ogo gírí òwì ogo gírí tí gbogbo dàbí ní máa fẹ́ wọ́n fi dẹ́rù ló ń bá jáde àmọ́ ìgbà wọn kò tó ṣe ìwọ̀n ẹjá ṣe sùúrù ẹjá ṣe sùúrù ẹjá ṣe sùúrù àwọn tó ayé dá àwọn lọ́wọ́ lọ́wọ́ wọ́n tó bá tọ́jú ẹni òun náà pé ìjọba fún gbà green kọlọ lọ́mú jáde abẹ́rẹ́ tó mọ̀ pé dẹ́nu bẹ́ẹ̀ jáde yóò fẹ́ kúndà rúni ẹni tó wà sí ọ̀rọ̀ ọdún tó kọ́ káfí vice office àwọn tí ìyá yẹn wọ́n ó ìṣeré ní bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn onídé ẹbí ọ̀yọ̀rọ̀ yálàyà ó ní nǹkan yìí ò sí nu islam mú kúta wá ẹ wo Quran báyìí ẹ tíra báyìí ẹ wo àdúgbò finish wọ́n máa fi kù sí ọkùnrin bẹ́ẹ̀ ní dàlà wọ́n ti fún ní alukọ̀ yóò nàta yìí àdìsí máa fi fún seventy seven ìṣẹ̀lẹ̀ wọ́n ti rí bẹ́ẹ̀ ẹ kọ́ra ní bíi sí àdìsí mi ẹ máa ṣe nǹkan tí ò ní àlè yìí kúndínlẹ̀ nínú àti subhanakum in kuntum sadiqin náà wọ́n á lè tún ìfẹ́ àmì náà. mo wo program kan ní ilé tìlúdì alábàá ti àlàyé pé ní kó sọ̀rọ̀ nípa láti lè fún káwọn ọmọ ti kọmọ ti kálámà àwọn kọlámà ti kálámà. àti àwọn ẹgbẹ́ tó wà wọ́n ní wọ́n tún náà ní kí ọkùnrin ìbámu ti obìnrin tó bá jẹ́ pé àgbàlagbà ní obìnrin yẹn àwọn ọmọ wa ti wá pé nígbà yìí àwọn sábà wọn máa ń lọ bá màmá kan tó ṣe ya arúgbó tó máa ń dáná fún wọn tó máa ń fi oúnjẹ fún wọn tó máa ń sálámà sí àmọ́ lẹ́yìn rẹ̀ kò yẹ kí wọ́n máa sálámà sí ìṣòro wọn á wọ ibi tí wọ́n irú àwọn tí a máa wà ní ọ́fíìsì àdúgbò kẹ̀kẹ́ pé pé ẹ̀jẹ̀ kíra yín àti ìdùnnú sálámà sí ní ẹgbẹ́ tí ẹ̀yìn kan pẹ̀lú ẹ̀ náà bó la ti fẹ́. ṣé o pàfà ẹni hojà ọdún wa ẹ̀ ziyara rè é ọmọ ẹ̀mẹ́nà ni bára kàdé ń kọ̀ọ̀rọ̀ jẹ́ ìgbẹ̀rẹ̀ yẹn ẹ̀ náà bó ọmọ òkú yá ọmọ bá lè ṣe ziyara ọmọlọ àìmọ́nà bá lè máa fi ṣe ziyara ní ìpàdé láyé gbẹ̀dọ̀ rẹ̀ sálámà ọdá àwọn tó lọ lórí ọ̀ sálámà kò tó àmọ́ nǹkan tó bá lọ bẹ̀rẹ̀ ziyara nígbà àwọn tó dọ̀rẹ̀ obìnrin láti bú ẹkún ẹnà àwọ́kàtí ní ọmọ rẹ̀ kí ló ń kọ́ lẹ́kọ̀ọ́ alájà wọ́n mọ̀ pé ní ti bíi ọlọ́wọ́ bá lórí ju ní aláyé fún ẹbí ìsìlá mi àwọn olùgbé o kọjú pé ìsáwọ́jú làyé máa ní ìsìnkú náírà ọ̀ ó ní kò sí kíkọ́ mi yẹn dípẹ́lẹ́lú kúlẹ̀ tó fẹ́lẹ̀ wà yìí sọ bí èsì wà yìí ti shops kò sí pé wà yìí kò máa wá máa àyẹ̀wò ti fi mọ́ ọ̀bùkọ̀ àtúmọ̀ náà bá bẹ́ẹ̀ kù tó bẹ̀rẹ̀ ziyara wọn gbà lọ́bẹ̀ wọ́n bá ní kọ̀ dáa kó lè máa kí ọkùnrin máa lè ṣe ziyara obìnrin tí èsì lè wọ rẹ̀ arúgbó fáìn àmọ́ sálámà àwọn obìnrin tó mọ̀sámi sálámà lẹ́tọ̀ mọ̀sálámà tó mọ̀ lọ́wọ́ lọ́wọ́ àdébìbọn náà wọ́n ti wọ́n báyìí النبي صلى الله عليه وسلم وبيمي او نزلت السلام عليكم انا وجه باي ايوا والله كل ما سلام سلام ورنا فانا كنت في وجه دوري والله تعالى اعلم wọ́n ní asalaamu aleykum wọ́n lórúkọ àwọn abu muhammad wọ́n ní tí ọlọ́ọ̀bá wa ṣe àbíkú ìmọ̀nì yìí ti bá wa sẹ́yìn ju àdúgbò tó tẹ̀. àdúgbò wa náà. wọ́n ní kẹ́sì àwọn lórí bitcoin ni wọ́n ní bitcoin yìí kí ṣe níbi òwú ẹ̀ tí wọ́n máa ń fi rí kéèsì náírà àti dọ́là gan láti ìyẹn lè fi búùkù ọ̀fẹ́ ìyẹn lè fi búùkù fúláì fún ẹ̀ lè ìgbésùn lè fi kó lè fi kó ṣe owó bitcoin yìí bitcoin yẹn àlàyé ẹ̀ ní ìgbà kan wà nípa ní ìdílé máa bí bẹ́ẹ̀ ẹ ṣe rí wọn láti. bàbá àti ẹlẹ́rìí ayé láti lọ ẹ̀. kíkọ́ inú ilé ìwé pàṣẹ ló jẹ́ pé àmọ́ ìfún ìwé dájú pé ìgbésí ìṣe pé àwọn onípàdé ṣáà ní onípàdé ṣáà ní ẹgbẹ̀rún ìpàdé ṣáà ní ẹgbẹ̀rún ìgbẹ̀rún lọ́sí tó ń bá yẹn.

gbogbo irú àwọn sexual fans àti ìṣẹ̀kọ̀ta wọn ló fi kọ́ ìyàwó rẹ̀ lọ́pọ̀lọpọ̀ pé ọlọ́dún òun fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rí rẹ̀ lórí. ẹ̀mí yẹjú ẹ̀ ẹ̀rí bá wá yìí ṣe sí ọ̀rọ̀. Tó ojú àwọn ojú wà àwọn tó ń gbèrú gbàgbà àwọn tó ń sọ pé ẹ má tó. ọ̀ fẹ́ wọlé ó ti kúrò àbáyé nìyẹn. tí wàá gbé ọlọ́wọ́ bá ọ̀rọ̀ bitcoin tí wọ́n wí àwọn tó ń nàǹpa rẹ̀ bí ẹ̀fí àìpé rújú bẹ́ẹ̀ ni alẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam ó ti kúrò ní àwọn kawaid àwọn prínsípù tó máa ń já ìgbìgbà alámàrí aláyé wa ó ní inna al-halala bayyinun wa inna al-harama bayyinun wa baynahuma umurun mutashabihat ó ti ní halal fún náà حرام لا في لا يعني حلال يعني حرام او ان تبدي او لا يعلمهن كثير من الناس اخلق لي من قريب يخلق لي من قريب من سقط في عاتي فقد تقرع لدينه وعربه عندما الصلاة في الدين تبدي اسمي يعني من الله من وقع في الشبهات وقال في حرام يقول لي دوار الدين انه حرام كرائي يرعى اولى الحمى بيعني تايك ايه انت انا نتايك ايه ابي وو wọ́n ní dẹ́gbàzó ní wọ́n tẹ̀rẹ̀ ẹgbà tọ́rọ ẹ̀rẹ́ ọgbọ́ sínú dẹ́gbàzó tí kò bá gbẹ̀jẹ́ òun lọ́fà ó di ọ̀sùn kò sí ní dáadáa gbogbo bá tẹ̀lé ojú kájú mẹ́ta aláàlú fojú wọn aráàmù fojú wọn bí wà wọlọ òfin bitcoin ọmọ ya mùsùlùmí dáadáa fojú náà tí wọ́n láwọn àwọn central bank gan ọ̀nà púpọ̀ yẹn sọ́ra fún alágbà kankan bàbá rìbánu ọdún báńkì ni wọ́n lọ bitcoin kan láti tẹ̀lé bitcoin kan tí òun lò lọ́wọ́ owó sàrọ̀ wa. wọ́n dìbò wáyé ọjọ́ àgbìyàn lọ́dún wáyé lọ́nà tó bá halal mú ni wallahu ta'ala alam náà ń sáàmà náà. Súnà náà ni, súnà ni, kí ọba ṣe yan ọgbẹ̀sẹ̀ àmọ́ bí bá ṣe yẹn gbọ́ra dá. ṣé àwọn àmọ́ àti ìlú jẹ nínú àwọn ọmọ dábà tàbí tí wọ́n sàkóso ní ìtàlẹ̀ ìlú kò ní kí bá àkàtọ̀ tó wà nínú àfa afárí mi ọdún tó ń parẹ́ o àwọn ẹgbẹ́ bí dáa ni afáwọn afá àgbàlá tó dé lókù àwọn ilé ìṣòkò bí dáa ni àmọ́ kọ́mẹ́rì wa ó di wa ó di lérí nìyí kí ló ti gbà ní bí dáa kọ́mẹ́rì wa ilé ìyá àwọn afá àgbà kọ́lá gbọdọ̀ kọ́ bí ìṣọ̀lẹ̀ ni àwọn afọ àgbà bí ìṣọ̀lẹ̀ wáyé kó fi yáwó yẹn wa kọ́mẹ́lá di sílẹ̀ kò bí ìgbà ba dangane ke hadisi ba jẹ́ mursal ọ̀nà márùn ni wọ́n ti máa rí ààyè lára àbí ọ̀nà márùn ni wọ́n ti rí ààyè lára àbí bí sinadi akọ̀ níbi sinadi àbí in ma kọjá tí mo kọ́tẹ̀ inú tí nàdí sí kọ́t níbi kan tí èsì bẹ̀rẹ̀ tí ti parí tí bí bílẹ̀ kọ́t kẹrẹ ra wọn mo kọ́tẹ̀ ọ̀nà wíkà àdí sí a ní mọ̀ alak ìjẹ́ pé one two three four five nígbà níbi ni one is tiwa court bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ bá court nígbà bẹ̀rẹ̀ two three four five wọ́n ti mọ̀ alec wọ́n ti yẹn fún un ọdún yẹn alẹ́ wọn pè more than ìjẹ́ pé one two three six seven ọkọ̀ fún four and uh, five kẹ́lẹ́ ra wọn wọ́n ti mọ̀ model àwọn á ní ìjọ ń pè ní modelis abdulkalis ni pé ẹni tí wọ́n ti mọ̀ pé òun weak wọ́n á kó kọ́ ìpamá wọ́n jẹ́ idris nìyí wọ́n á rí wọn ní an idris wọ́n mọ̀ wọ́n dẹ̀ dé fatima wọ́n ní an abi fatima wọ́n kọ́ tó mọ̀ ọ́n mà wọ́n kọ́ àmà yẹn wọ́n fi pamá wọ́n kì í mọ̀ bẹ́ẹ̀ fẹ́ mọ́ àwọn yẹn ní ojú wọ́n kọ́ àná lọ́lọ́ abẹ́yẹ tí wọ́n kọ́ pẹ̀lú ẹ̀kọ́ ló bó sínú abó rírà rẹ̀ bí ọlọ́ àná ọkọ̀ rẹ̀ kan abdulrahman هذا يقول لي عن عبد عبد الرحمن أو ماما قالوا لي أبوه إلى عجب قالوا حدثني أحسن كل مرسل أنا بدو أن ما فايز لك جوي أنا 1 2 3 5 أكسوه كان كوكس عادي هو يدني تابعيني كوكس تابي إلي يعطان يا راو أنا قول لما حديثي polisi yàtà kan sọ̀rọ̀ lápòjú ẹ̀ ọ̀sán ìgbésẹ̀ rẹ̀ sí mọ̀ wùlá àti ọmọ alẹ́kùn sẹ́dínà alì àmọ́ aláyà àwọn ọmọwé aláyà àwọn sẹ́dínà màáwé àgbàkàrùtùn òtún àtìkò òkú sẹ́dínà alì alì fi àjẹ́ kàlí wọn dákọ̀ ṣe tó yọ́kàn ní kára rasulullah ìsìnkú tábí ilẹ̀ lòun àwọn fúdí kàdí kìkù ní dákọ̀ ẹni tó bá kàdí tẹ̀lọ́wọ̀ rẹ̀ ẹ̀sà ń bẹ̀ ó di wà ẹ wò tẹ́ẹ̀mù wọn ẹni tó bá kàdí tẹ̀lọ́wọ̀ باباو هو يا يا يا يا صحابي يا يا عبد الله اقوروا يكون في كيف من زمان انت دباو هو دبارو يفري دباو ثاني سبحانك اللهم وبحمدك لا اله الا انت لا استغفرك اليك